ṣírìkù fi rububiyatillah ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe kí wọ́n máa ní ọ̀hún lè ń gún ọṣẹ ẹ̀ àbí òun jó ẹ bu pé ó máa mú owó wá fún ọ àbí ọjà rẹ tí ó tà arásìkí náà ni kí wọ́n ní oògùn tajà lélẹ́yìí nítorí ó ọmọ tà lélẹ́yìí kó sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bọ́ ní gbọ́dọ̀ dáwọ́ mùsùlùmí lójú ọkà kan lè mú ọjà rẹ tà òkà kan ò lè mú ọjà rẹ yá so kọ́ra ibo táyìn náà bá kíyèsí tó gbajúmọ̀ láwùjọ wa àwọn kẹ́mẹ́tà máa ń kiri òkà káàkiri wọ́n máa ní òkà ìtajà òkà ìtajà tẹ́ bá wá wo ẹlòmíì ó dá pé Ìlọrin ni wọ́n ń gbé ẹnìyẹn ò wá láti Ìlọrin o kódà ẹ máa gbọ́ mi yóò ní àtìrágbèjì lòun ti wá ọ wá ń ta ọjà ní ọjà ẹ wá ń ta òkà ìtajà nílọrin ẹ̀rí tó bá ṣe pé òkà rẹ̀ yẹn bá ṣiṣẹ́ tó bá yẹ pé òkà rẹ̀ bá ṣiṣẹ́ náà ni ẹbọ ṣíṣe wàláhì àdánwò lánlá ni inú tí kọ́ máa ń gbà nínú làákàyè yẹn ni pé ẹbọ ẹni tó bá ní làákàyè yóò tètè máa da ẹbọ mà àmọ́ nu àdánwò tí ẹbọ máa ń ṣe ni pé làákàyè yẹn gan ni kọ́ máa ń gbà lọ́wọ́ yẹn ẹbọ gbà làákàyè lọ́wọ́ yẹn ni kò ní jẹ́ kó lè ronú ẹ dákun gba táfà kan wá láti Iragbèjì àbọ̀wálátọ̀ Ìyọ́ ẹ àbọ̀wálátọ̀ Ṣogbo ó lóun gbé òòkà àtajà ó gbé wá sí lọ́rin ń wá ń ta ṣe mọ̀ tó wáyé pé òkà rẹ̀ yẹn bá ṣiṣẹ́ kí ló yẹ kó ṣe ṣe bó ń gan ló yẹ kó kọ́kọ́ lo òkà òun wò ná nǹkan kan ló kọ́kọ́ ló yẹ kọ́kọ́ lo òkà yẹn wò kó lò ó nílùú tó wà káwọn èèyàn mọ̀ wá ra ọjà rẹ̀ yẹn wìtìwìtìwìtìwìtìwìtì àmọ́ kò rí òkà yẹn lò kó ṣiṣẹ́ fún nílùú tó wà wọ́n ń gbé bọ̀ wá sí Ìlọrin ó túmọ̀ sí pé òkà rẹ̀ òkà arọ́ ni sọtọ́ bá ti àtúnjẹ́ òkà arọ́ lásán ni kò bá tún da òkà ẹbọ ni náà ni wọ́n mùsùlùmí máa ń gbà pé nǹkan kan lè mú àrísìkí wá fún ọ ó lè jẹ́ kó o máa tà á so ẹlòmíì náà kì í ṣe kó kaní ń lò ẹlòmíì ọṣẹ dúdú ọṣẹ ọṣẹ àbọ̀ṣẹ funfun ọṣẹ dúdú yóò nù kó ní kó fi wọ fọwọ́ kó máa fi wẹ̀ àbí kó máa kán láwọn kan àwọn àwọn àwọn àwọn kan kíní kan fún máa wọn sílẹ̀ lẹ̀ kódà hàn tú pé máa wọn sílẹ̀ lẹ̀ kárí kìí sí àrísìkí fi dé ẹ bọ́ ni o ẹbọ ni o ẹni tó bá ń wá rìsìkì kéèyàn máa bẹ Ọlọ́run ọba kọ́lọ́n kó ṣàrìsìkì kéèyàn sì ní iṣẹ́ téèyàn ń ṣe àmọ́ pé mi ní ọṣẹ kan ní òkà kan ní ìpara kan ní yóò máa mú rìsìkì wá fún yàn àbí òun ni ó jẹ́ kí ẹ̀mí yàn kó gùn àbí ni òun ni jẹ́ kẹ́yìn ó kú gbélé yìí <laughs> n ti ń jẹ́ ẹbọ nìyẹn o àwọn mùsùlùmí kálọ̀ lè dá eléyìí mà ipe gbogbo tí bá ń jẹ́ àlámà rí hmm, tí ń jẹ́ tí ń jẹ́ pé àwọn nǹkan tó ṣe pé nǹkan tọ́lọ́wọ́n bá ń darí ọmọ èdè ènìyàn kan ò lè darí rẹ̀ olúwa ní yudabbiru al-amra minas samaa ila al-ard ni ní èmi ọlọ́wọ́n bá ní mò ń darí sánmà látòrílẹ̀ ayé àti ilẹ̀ àti sánmà èmi ni mò ń darí rẹ̀ ipa ọmọ èdè ènìyàn kankan kò ká ẹ̀rí ẹ jẹ́ kí n fi àyà yìí parí suratu ẹ̀nu suratu Yunus àyà thirty one. Olúwa Ọba Azza wa Jal ó ń sọ pé kọ́lọ̀nkọ́mọ kí anabi sallallahu alaihi wasallam kó bi àwọn kẹfìrí wò yóò rí i pé àwọn kẹfìrí nǹkan tó yé wọn nípa iṣẹ́ ọlọ́run ọba kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí suratu Yunus ayat thirty one Olúwa ní qul wa anabi sọ fún wọn pé man yarzuqukum minas samai wal ard talẹ́ni tí ó ń ṣàrẹ́sìkí fún yín ètò wá láti sánmà ni ètò wá láti lẹ́lẹ́ ni talẹ́ni tó ń ṣe fún yín talẹ́ni tó ń fún yín níjẹ tó ń fún yín nímu talẹ́ni tó ń ṣe pé kẹ́kẹ́ rí ṣe amman yamliku sam'a ta ló ní ìkápá ọ̀rọ̀ gbígbọ́ bí kéèyàn ó jẹ́ ẹni tó ń gbọ́rọ̀ bí kéèyàn ó jẹ́ ẹni tí ò gbọ́rọ̀ mọ́ wal basar wal absar ní ìkápá kéèyàn máa rí náà náà pé nígbẹ́ náà yorùbá ní sọ pé tá a bá rẹ́ nìkan tó jù rẹ fọ́ kó rẹ̀ ní ìmọ̀ rí tẹ́fì mọ bí ìgbàgbọ́ yorùbá ṣe rí ẹni tí ojú ń dùn tóun náà bá ń pariwo pé ẹ wá sànù yóò sì mọ ní ayé òní fọ́ yín lójú sáyé mọ́ fọ́yàn lójú ni. àwọn kẹfìrí wọ́n mọ̀ pé ọlọ́wọ́n ọba ló máa ń ní agbára kéèyàn máa ń rí nàmá ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الامر ta ló ń darí gbogbo àlámọ̀rí spiritual yẹn ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ pé nǹkan téèyàn ò lè fojú rí ta ni ń darí rẹ̀ wọ́n sọ yẹ kó olóhùn Allah olùwà ní àwọn kẹfìrí wọn dọ̀ lóhùn pé ọlọ́run ni àwọn mọ̀ pọ́lọ́run ni wọ́n mùsùlùmí wọn náà lọ lè gbà pọ́lọ́run ọba ni o ntí ó fi jẹ́ mùsùlùmí gidi lélẹ́yìí ntí àwẹ̀rẹ̀ tí ó fi ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run lélẹ́yìí ẹni tí kò bá gba ogun kẹta ń sọ yìí gbọ́ tó gbà pa ayé ní sárésìkí fún ni ayé ní ń pa ni ayé ní ń jẹ́ kéèyàn ọgùn lẹ́mìí à ayé ní ń gba àláfíà lọ́wọ́ yẹn alẹ́ lóde fún yẹn lálàáfíà àbáwọn kan àbáwọn kan bẹ́ẹ̀ so ènìyàn lè jẹ́ mùsùlùmí o kọ́lọ́n kó ṣàánú wa so ẹ jákun ẹ kí a padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba so abẹ́ ọlọ́wọ́n ọba kò jẹ́ kí islam kó jẹ́ kó yé wa ntí ń jẹ́ tawhid kọ́lọ́n kó jẹ́ kó yé wa ntí ń jẹ́ ẹbọ kọ́lọ́n kó kó yé wa náà láfi jẹ́ mùsùlùmí gidi so abẹ́ ọlọ́wọ́n ọba fún àwọn tó ní iléeṣẹ́ Everest FM kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fún àti gbogbo àwọn olùdarí rẹ̀ náà àti gbogbo àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá wa mójútó wọn kọ́wọ́lá ọjọ́ kan ṣo rẹ̀ sọmọ ya inú Islam Abdulfatah Sarumi òun ni ó ń dágbére pẹ̀lú gọ́lọ́ wa tún pàdé ní ọ̀la wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.